الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله àdúdọ́gbà fọ́lọ́run ọba ọlọ́run ọba tó tún sọ wá di àsìkò tá a wà nínú èyí ọba tí ó ṣe wa láti máa ṣẹ́kù lọ́mọnìyàn láti máa ṣẹ́kù ní mùsùlùmí ó tún wá sí wá ní mùsùlùmí tó mójúṣe rẹ̀ láyé mùsùlùmí tó máa ìwọ̀ tó ń bẹ lọ́rùn rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba yìí òun la fún mo jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni kò lórogún kò lẹ́gbẹ̀ra mo sì jẹ́rìí pé aṣíwájú wa ànábì wa muhammadu sallallahu alayhi wa alihi wa sallama ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ sì ni nítẹ̀síwájú nínú tafsirul qur'an èyí tí a máa ń ṣe láyé táwa yìí àyà tí a kà gbẹ̀yìn ọ̀nà ni àyà ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹtàlélọ́gọ́rùn nínú Suratu Maida ike ma ja'ala Allahu min bahiratin wala sa'ibatin wala wasila wala wasilatin wala hamin walakinna alladhina kafaru yaftaruna ala Allahi al-kadhiba وأكثرهم لا يعقلون nígbà tá a ti ṣàlàyé ẹ̀ olúwa ń sọ fún wa nínú àyà yẹn pé gbogbo rọ́dàràdà rédèrèdè gbogbo nǹkan ìwọ̀ pàápàá jùlọ tó níṣe pẹ̀lú ẹranko ràkúnmí táwọn ará àsìkò jahiliya tí wọ́n là wọn lọ́rùn ọlọ́run ọba ò rán wọn níṣẹ́ bó tilẹ̀ wù kó kéré máa wọ́n ní wáyé dákẹ́ ìlàláhùn تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا الله قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون lọ́rí bàbá sọ fún àwọn ọ̀ṣẹ́bọ gbogbo náà dàdàdà tẹ́ ń ṣe ẹ fi ilẹ̀ ta'alaw ila ma anzalallah ẹ máa bọ̀ kẹwàá rí ìtúlùwà sọ̀kalẹ̀ nínú alukur'an wà ilà rasul ẹ máa bọ̀ lọ́dọ̀ òjíṣẹ́ kẹwàá kọ́ súnà rẹ̀ torí pé kur'an àti súnà ó pa gbogbo ẹbọ rẹ̀ kur'an àti súnà anábìwá muhammadu

ẹ̀kọ́ sì déédéé táwọn oníṣẹ̀ṣẹ̀ sọ lónìí ṣẹ́wá ní à ọlọ́run sọ Kùránì kalẹ̀ ẹ̀yà gbọ́dọ̀ ọ̀rọ̀ ìyá o àṣìlẹ̀mọ̀ tẹ̀lé ọlọ́run lọ́lọ́wọ́ ìtàwọn bàbá wa náà láwọn ṣe ìtàwọn bàbá Allahu Akbar olúwa wa ó ti dá wọn lóhùn lẹ́ẹ̀kan tó sọ̀rọ̀ yẹ toró mọ̀ pé wọ́n á sọ bẹ́ẹ̀ kọlu hasbuna ma wajadna alayhi àbá àná wọ́n sọ pé tá a bá àwọn bàbá wa tí wọ́n ń ṣe ó ti tó wa. ìrọ̀lì sábà mú ìrìn ọwọ́ yẹn àbúrò àgbọ̀n bí àbúrẹ́là yẹ wá. kọlu ẹ̀rọ fún àbò. kọlu hasbuna ma wajadana alayhi aba ana wọ́n ní tí bàbá àwọn bàbá wa ń ṣe àwọn bàbá bàbá ńlá wa àwọn bàbá náà táwọn bàbá náà wàá ṣe nǹkan ní ẹ táwọn bàbá wa ṣe náà dáa táwọn bàbá wa náà ṣe náà dáa ní táwọn bàbá wa làwọn ó máa pé ẹ̀sìn àwọn bàbá wọn làwọn ó máa olùwà wa dá wọn lóhùn ó ní awalau kana aba'uhum la ya'lamuna shay'an wa la yahtadun tó sì jẹ́ yí pé àwọn bàbá wọn tán sọ yẹn la ya'lamuna shay'an wò mọ̀ kankan ó hàn wípé àwọn bàbá wọn yẹn wọn ò mọ nǹkan kan wọ́n sọ pé láyé tójú dúdú ayé tó ń sọ yẹn ojú dúdú ayé tó jẹ́ yí pé wọ́n ń wé direction báyìí làwọn èèyàn wọ́n wo nǹkan sójú inú. àwàlàwò kan náà àbà ohun láyà alámúnà ṣe é án pẹ̀lú pé bàbá wọn àwọn bàbá wọn tán sọ yẹn láyé àlàmúna ṣé àn ò mọ nǹkan kan tó wọn kàn mọ nǹkan ni kò yẹ káwọn òyìnbó amúnisìn káwọn àgbàjọba mọ wọn lọ́wọ́ àgbà mọ wọn lọ́wọ́ tó kàn wọn nǹkan kan wọn nǹkan kan kò ní mọ tẹkinọlọjì ọ̀pọ̀ tẹkinọlọjì tí Yorùbá mọ̀ wọn náà ní kí káfí sọdẹnu gbó káfí lé gàlà kákọ̀bì kágbésù káfẹ́ hmm? kọ́lé akọ́lé alámà hmm? ilẹ̀ alámà náà ń kọ́ gbogbo èso èso bò kó ló ń jésù èso tó ń jésù. àwàláwo kánà àbá òhun láyà àlàmúna ṣe á pẹ̀lú pé bàbá wọn àwọn bàbá wọn tán sọ yẹn wọn ò mọ nǹkan kan ṣé táwọn bàbá yín ṣe tí wọn ò mọ nǹkan kan lé lórí yẹn tó náà lè ní àfẹ́ bójú ṣe dúdú tó yẹn ìbẹ̀rẹ̀ á fẹ́ padà sí. kẹmọ gbó sàsóríta kẹmọ ti polówó táwọn máa ń ṣe nìyẹn libation kẹlẹ́ ń sòrò ìkàlàfẹ́ sí lọ́yọ̀ lọ́jọ́ mẹ́ta tí ó kárí pọ̀ ẹ́ how many days náà bí oṣù kárí over to twenty days ké àwọn òyìnbó lọ jáde wọ́n ní ẹ gbogbo àwọn lọ́fẹ́ sí ẹ lọ́fẹ́ kí ẹ tàhàwì kiri kàwé ẹ bọ̀ òyìnbó lọ jáde torí kiri ayé dúdú nìyẹn ẹgbẹ́ bí sáà ń dá tó ni kò sí nǹkan kan kò sí nǹkan kan nínú ẹ̀sìn Islam tó sọ yí pé ẹgbẹ́ ilé ẹgbẹ́ jáde kò sí nǹkan kan tá a máa ń sẹ́ nínú Islam tó gbé ẹ̀gbọ́dọ̀ jáde ìgbà tá a ní jáde nínú Islam ètò ọ̀rọ̀ ètò ìlera ni ó dẹ̀ ṣe déédéé ní tí sáyẹ̀nsì ń sọ alábìsọ̀lọ́wọ́ alẹ́ ìwọ̀sán pé tí àjàkálẹ̀ àrùn bá bẹ́ẹ̀lẹ̀ nílùú kan ó ní fàlà tọ́kùrùjù mí ní ha wàlà tọ́dọ̀kùlù ha ẹ má jáde nílùú yẹn ẹ má kó ń bẹ̀ náà ní kọ́ọ̀fì wà ó ẹ pé ó ṣe déédéé ayé covid-19 tẹ̀sán amọ́lẹ̀ yẹn ìyẹn ṣe déédéé sí islam sọ. ṣàgbẹ́ ìmáàmù wa o afẹ́ jẹ ìmáàmù tuntun afẹ́ jẹ <laughs> amírù tuntun sọ ẹ gbọ́dọ̀ jáde. Ah! wọ́n ní àṣà ní irú àṣà irú àṣà irú repugnant and obnoxious àṣà wo nìyẹn pẹ́sọ́sọ́ lọ nìyẹn pé it is repugnant and obnoxious. <laughs> repugnant it is repugnant. Báyọ̀ ìwọ́n jáde. So tí abẹ́wá fẹ́ rọbí tó wọ́n ṣe lọ sọ́sítù lálẹ́ ẹ lè padà pé ẹ ọba báwà dípẹ́ jù. Ẹ lè padà ẹgbẹ́ wọ́n yára o ọba wọn ẹgbẹ́ mi tóbi ọba yẹn ikò yẹn tóbi ẹgbẹ́ yẹn bọ̀lùbọ̀lù jáde. sẹ́yìn lẹ́wà fẹ́ dá wa padà sí ẹ̀yìn oníṣẹ̀ṣe ìrìnàṣẹ́ ká máa ṣe ẹ̀kọ́ tó yẹ ká jẹ sínú káyó àti kúrú àwọn ọlọ́gbé sórí ta fájájẹ kò sí òòṣà kankan tó jẹ ẹbọ kankan. tẹ bá fẹ́ bọ yẹn lẹ̀ tí kankan tí ajá ò bá gba bẹ̀ kọjá àgbẹ̀ ran ẹ ẹ bá ó wà kò sí kankan. ẹ mùsùlùmí náà náà ń pẹ̀rẹ̀ ó kẹ̀rẹ́ tá a tán na afọ́nù ni. àwọn lọ pásólì ta ni àbí aláwọ̀ àgbà láti sẹ́mọ̀ àbí. ajẹ́ ni ẹ náà yẹn lọ́n ti sọ láyà náà ló lọ́ọ̀hà ló ha wàhálà wàláàkín yàná atako àtakọ̀ kì í ṣe àwọ̀ ẹran yẹn ní ó dọ́dọ̀ ọlọ́run ọba í fi ṣe ẹgbẹrẹ rẹ̀ tẹ̀rẹ̀ta àpánléyá ẹ̀ ní dọ́dọ̀ ọlọ́run ọba ní sọ́tò hajjúlúwà kìí ṣe ẹgbẹrẹ rẹ̀ ṣùgbọ́n payà tẹ́ ẹ ọba ló ti jọ ẹ̀rọ tẹ̀yìn lọ pa sórí ìta bẹ̀ wá fi ilẹ̀ bẹ̀ pé kó bọ jẹrà ẹ lọ sì fún sórí ìta òsì wá sórí ìta sẹ́yìn lẹ fẹ́ pè wá sí àwàlọ̀ kánà àbá òhun láyà kìlú na ṣe á níbi níbi tinú sọ́tù bákọ́ra nìyẹn wọ́n níbi wọ́n ní àwàlọ̀ kánà àbá òhun láyà àlàmú na ṣe àwọn wàláyà tàdún àfọ̀ ní tábàsọ̀rọ̀ híà Qur'an níbi àyè wọn sọ pé náà àwọn àyè hàtùmí tashabihat àwọn àyà tó jọra wọn ṣùgbọ́n wọ́n fẹ́ há bẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe di ibi báyìí ó yàtọ̀ fẹ́ ṣe di. olùwàwà ó sì sọ gbogbo ẹ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀kan sì níwo lo tiẹ̀ láàyè tiẹ̀ ìtumọ̀ ti bí ó fẹ́ jọ tuntun tí wọn bá kọ́ra yẹn ṣùgbọ́n àwọn àlékún àwọn àyọkúrò tó wà mẹ́ yẹn ó jẹ́ káwọn pé ah fàwa ibì kan tó mẹ́bí tí ò sí mẹ́yìn ìkáwọn mẹ́yìn tí ò sí níbí. torí olùwàwà kì í kàn án déédéé sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó ló wa bá sọ yóò máa kún fún ọgbọ́n àtòyé ni sọ́ni àwàlàwò káàna àbá ohùn láyá aláàmúnà ṣe à tí àwọn bàbá wọn tí ò mọ nǹkan yẹn àwọn Ògún àwọn Ọya àwọn sọ̀rọ̀ yìí yìí ogun ọ̀rọ̀ <laughs> bàbá la tọ́ọ̀gì ni ẹ olórí ìbùyà rẹ̀ àyè ìsọ̀sọ̀ wọ́n ìfẹ́ sọ̀ torí kó wa ó gba ó fi ó sọ́sẹ́ ní lẹ́nu ó buyọ̀ sí àṣírí ẹ̀ wá tú ọ lọ bínú pokùn so ló commit suicide àní ẹ wọ́n sọ pé ó so ọba kò so ọba kò so kò so kò so kò so ẹ bá ló so àápá níta ni ẹ̀yẹ́sẹ̀ tí ò dá ọ lọ pokùn so ẹ wá ní òso ó so mọ̀nà kàì ó so mọ̀nà kàì ṣàwàlàwò káànà àbá òhun láyé àlàmúnà ṣe àṣírò ògún rúṣọgbó yẹn tí wọn ò mọ nǹkan kan yẹn tí ò sí làákàyè fún yẹn òun lẹni ká mọ jọ́sìn fún àbáwọn àtàn àgbélẹ̀rọ yín tẹ̀ pa nígbà tí fẹ́ dá ayé ó rán Ọbàtálá wá sílé ayé ó fún un ní àkùkọ àti erùpẹ̀ díẹ̀ wọ́n á fi àjà sọ̀kalẹ̀ ní òde Ifẹ̀ òde Ifẹ̀ níbi tó ti sọ̀kalẹ̀ láti ojú sámà ẹ̀yọ́ ọmọ ẹgbẹ́ gbọ́wọ́ hey jókòó dáadáa mo gbọ́tọ̀ Yorùbá yìí <laughs> jókòó dáadáa kẹ́rọ gbọ́n tó mo sọ sọ̀bàtálá màtíwá délé ayé àwọn afún ní ẹ̀wọ̀n yẹn ni chain tó di so Ilé Ifẹ̀ tó di Ilé Ifẹ̀ rí pélé fẹ̀ ló ti wá sọ̀kalẹ̀ ló ti gun chain yẹn wálẹ̀ so gbogbo ayé ńgbà náà omi ni kò sí yẹ̀pẹ̀ lórí ayé nígbà yẹ̀pẹ̀ tó wá ń gbé bọ̀ yẹn ó wá dà á sórí omi nílẹ̀fẹ̀ ó wá fi àkùkọ sí i àkùkọ wá ń tàn án ká bó ṣe ń tàn án ká ibi tó tàn án dé láyé dé yẹn ah! la haula wala quwwata illa billah àwọn yẹn sì gbà á gbọ́ kódà wọ́n ń gba professorship lórí ẹ̀ ìtànṣẹ̀dálẹ̀ yorùbá professor wálé abímbọ́lá ìtàgbà professor sínú wọ́n dàda dá tí ò ni túmọ̀ yẹn professor wálé abímbọ́lá ìtàgbà professorship sínú yẹn sẹ́yìn ẹ̀wà la ma pọ́nlé olùwà tó wá sọ kùránì kalẹ̀ ìwé tó kún fún ọgbọ́n àti òye ìwé tẹ́ẹ̀ka tẹ́ẹ̀ka ka ẹ̀ tututu ẹ̀ lè tu tán láíláí táyé ó fi parí ẹ̀ láàmú àṣẹ tẹ̀sílẹ̀ kùránì tábà parí ẹ̀ tábà tó tó mú bá a ṣe tu lálákọ̀ọ́kọ́ wà láti bẹ́ẹ̀ kọ́ láti tu lẹ́lẹ́kejì á sì ti gbọ́n sí i bàtàbà máa mú fatia tá a parí ẹ̀ dé nọ́ọ̀sì tábà tó fatia padà tábà fẹ́ tú fatia yẹn padà ọgbọ́n owó ti lékún sí i yóò tún yàtọ̀ sí bá a ṣe tu tẹ́lẹ̀ e lè tú fatia lọ́nà kan náà tẹ́ bá ń lẹ́ẹ̀mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ torí pé kùránì ni ó fún ọgbọ́n àtòyé. kan wà tá lọ sí Zaria àwọn fáwọn kan láti ibi aláti ni wọ́n ṣe eh, dùrúsù fa lórí tẹ̀síìrì súrọ̀tù fatia àdìgbà ìjásàdì lórí fatia nìkan. ká kà á wọ́n sì tẹ̀sí rẹ̀ fún wa a sì tẹ́ẹ̀sì lé lórí láti <laughs> fatia nìkan bọ́ọ̀sẹ̀ méjì ní rọ̀bọ̀dọ́ làbíṣẹ́ fatia nìkan àwọn aráwá nìyẹn ó kánjú fatia nìkan wọ́n tu yékéyéké gbogbo ọ̀nà táwọn ń gbà tó fatia ló gbà tó fún wa. sẹ́yìn ni kéèyàn wá jókòó tì ní àbí kò lọ jókòó tì tán ìjàpá àti yẹn níbo. أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون ah kọlọ mọmọ sọwánu ẹ tó ti ń kírun tó yàgò fẹsẹ̀ kò mú gùrọ mọ́ kò ó bá ní òun fẹ́ padà sẹ́sìn àwọn bàbá òun àwọn bàbá rẹ̀ sílé léyìí ológùrọ̀ ni wọ́n ológògóró ni wọ́n ẹ̀gbọ́n tí ó padà sí náà nù. bóòlù ẹ̀sìn fẹ́ sògùn tẹ̀ ní mọ̀gùrọ̀ bóòlù ẹ̀sìn fẹ́ bọ ògùn tẹ̀ ní mọ̀gùrọ̀ tẹ̀ ní mẹ́mú tẹ̀ ní mọ̀gógóró. ìwọ́n tọ́lọ̀ ti sàánú tó mú gbogbo játijàti yẹn mọ́ ó wàá padà síbẹ̀ ó wàá sọ yí pé òlàjú ó wàá sọ yí pé i'm not promoting the heritage of our forefathers ta ló ní heritage yà ta ló heritage heritage tó dáa ni kó lọ máa mú gógóró tó bá padà síbẹ̀ tó bá padà síbẹ̀ tó bá lóòrùn ní mò gógóró òun yẹn o gbọ́dọ̀ padà délé torí pé ilẹ̀ yorùbá táwọn bàbá bá fẹ́ gbafẹ́ nírọ̀lẹ́ ògùn ọ̀bẹ fún gbafẹ́ lábẹ́ ẹgbí. gbogbo játijàti yẹn ni islam fẹ́ gbọ́n dànù ló wá gbọ́n dànù ara wa ń ta wọn ara ń ta ṣàyàfínú wọn pé ah bó tábà mọ̀ ògùn ọ̀bẹ bó la fẹ́ gbàdúrà ayé àwọn. séyẹn lẹ wá fẹ́ padà sí èè jókòó dáadáa ọkùnrin séyẹn lẹ wá fẹ́ ká padà sí àpadà sí ibú kọlọmọjì ó ṣẹlẹ̀ sí àwọ. ẹ ẹ tó ti ń kírun tẹ́lẹ̀ ń gbàwé wọn kírun lókè jí láàárọ̀ ọjọ́ kan pé ah ò kírun mọ́ òtún kò ti padà sẹ́sìn àbàbọ̀ òun kò ní kírun mọ́. <laughs> pé o ti padà sẹ́sìn àwọn bàbá òun o so òun kírun mọ́ ojú náà àwẹ̀ rọ̀mọ́dọ́ gbé yẹn ń gbàwẹ̀ rọ̀mọ́dọ́ ni àwọn bàbá àwọn ìgbàwẹ̀ àbí sẹ́yìn àwọn bàbá wọn gbàwẹ̀ wọn ò ní gbàwẹ̀ orí ibú nìyẹn ọ̀pọ̀ lọ́mọ jàmbá wọn sí o. àbò ní tafsir wọ́n ní wọ́n idha qila lahum ta'alaw ila ma anzala Allahu ila rasul ay ila hukmihi min tahlili ma harramtum pé táwọn adékẹ́ padà sọ́dọ̀ ọlọ́run àtọ̀dọ̀ òjíṣẹ́ sallallahu alayhi wa sallam kẹ́ padà síbi ìdájọ́ rẹ̀ ìdájọ́ òjíṣẹ́ tó sọ tó sọ ọ́ di ẹ̀tọ́ àwọn nǹkan tẹ́ ti pè léèwọ̀ fúnra lára yín pàápàá jùlọ níbi tó ṣáájú ẹ̀ yẹn ló yẹ kí mo àyà yẹn pé kákan kà yẹn náà kó ba lè bá lọ ibi bàhírọ wàlà sáíbà wàlà wàsílà wàlà ham gbogbo tẹ́ sọ di ẹ̀yin ara àjà ìrí àmọ́kà tẹ́ sọ di lórí ara yín yẹn tábà wá pè yín pé àrẹ́bìtì sọ gbogbo yẹn ṣèwọ́ kì í ṣe wọ. kọ́ọ̀lù hasbuna ó ní kàfínà máa wá yádẹ̀nà alẹ́ ana o to wa wà níta báwọn bàbá wa ta n se mìnàdínì wà ṣẹ̀ríà nínú ẹ̀sìn wọn adinu naa ni táwọn jahiliya yẹn ń ṣe ojúpọ̀nà sẹ̀mí ayé kan ni shari'a ni kọ́ọ̀lù tààlà lọ́wọ́ dáhùn ló ń pè Ahasi ahasibahum zalika sẹ́yìn sì yẹ kó tó wọn lọ́kàánà àbá òhun láyà àlàmúnà ṣe àtàwọn bàbá yẹn tó sì yẹ́yìn náà pé wọn ò mọ èmi máa ń sọ fáwọn oníṣẹ̀sìn yẹn gbẹdọ̀ ní kápá fún bàbá kò sí problem gbogbo yín ni à ń wo ẹ̀kẹ́ yín ló ń dẹ̀yìn lẹ́ẹ̀kọ́ làmọ́ ẹ̀kọ́ làmọ́ ok ẹ sọ pé bàbá lọ kọlà lágbàlagbà yóò so ẹ mọ́ kọlà mọ́ good ṣùgbọ́n àwọn ọmọ yín tẹ ẹ bá ń bí ẹ máa kọlà fún wọn àwọn ọmọ yìí tẹ ẹ bá ń bí ẹ gbọ́dọ̀ sí kí ni ẹ gbọ́dọ̀ kọlà fún wọn kábà lè mọ̀ wípé ẹ ti padà délé gbogbo yẹn alákọ̀wé tẹ́ ẹ wà nílùú èbó tẹ́ ẹ ń da tẹ́ ẹ ń dalẹ̀ yorùbá rú pẹ̀lú ẹ máa bọ̀ wá sílé tẹ́ bá ti bímọ ẹ wá kọlà fọ́mọ yín kẹ́ ẹ hàn gànbọ́ fún wọn gọ̀m̀bọ́ kẹ́ ẹ̀ dáadáa kábà lè mọ̀ wípé ẹ ti padà sí táwọn bàbá yín ṣe ṣùgbọ́n wọn ò ní padà síbẹ̀ yẹn ó sọ pé no no no no no not like that why not like that it's not part of our heritage ìbára culture wa náà ni tí yẹn bá wà repugnant sí yín bẹ́ẹ̀ náà ni gbogbo ohun tí wọ́n ń ṣe nínú òòṣà yẹn ló fi wà repugnant a condemn gbogbo àṣà yorùbá lásọ yorùbá ní àṣàbò láti ń wọ aṣọ yorùbá máa wọ ẹ̀tù wà máa wọ agbádá ìyẹn ṣe déédéé ìsí islam sọ kùtàkù regulation islam níbi aṣọ ni pé wọ́n sì wò rẹ̀ lẹ̀ wọ́n sì mọ́ mọ́ wọ aṣọ rẹ̀ lẹ̀ gbárárá ìsí islam sọ nìyẹn ìbá sì wọ yorùbá ẹ àwọn bàbá tọ́ba wo òfin wọn ní sùsáàkì mábà ó ṣe dédé ìsọ́mù gbà yẹn wọlé ìmọ̀ ní ìtẹríba súnra ẹni ìsìláàmù gbà wọlé tí ò bá ti mú àrùn kúnlẹ̀ àrùn wólẹ̀ àyíká ọ̀tún àyíká òsì tí ò bá ti mú náà ṣùgbọ́n èdè ìtẹríba ká tẹríba fágbàlagbà ìsìláàmù farama kọ́mọdé tán àgbàlagbà lé yorùbá ní ìsìláàmù farama kòtàkùn kíyàwó kó bọ̀wọ̀ fọ́kọ ẹ̀ ó wà ní àṣà yorùbá ó sì dédé tí islam sọ. láti àwọn àgbàlagbà síwájú níbi àwọn àlámọ̀ rí pé ẹ̀yin àgbàlagbà yìí náà lọ jókòó yẹn islam sọ bẹ́ẹ̀ kẹ́dìrì kẹ́dìrì òsín tó burú mbẹ́ ọ̀rọ̀ oúnjẹ jíjẹ bó láti jẹun ká jẹba ara àṣà wa àmọ́ jẹ kọ́ àjẹ mọ́ínmọ́ín àjẹ guru àjàbàrí sáwọn ọmọ tó jàbàrí ṣe tí wọ́n tó jàbàrí kí ló yẹ bẹ́ẹ̀ kí ló yẹ làbàrí àbúrò kí làbàrí àbàrí àlàgọ̀. àgbàdo lọ́mọ lọ wọ́n àfàtà sí àti epo làbàrí oúnjẹ ni lọ́tọ̀ ẹ́ ilé ekuru ní tọ́sí ekuru ní ẹ̀wà tí wọ́n fata sí ẹ̀wà tán ṣe lásán ṣe lásán ní ekuru ìsátánù ẹ̀yẹn ní ekuru. ah ẹ̀ aláhùn kọ́. sọ̀kúdalẹ́ sẹ́bọ̀ sọ̀kúdalẹ́ kí ni yẹn sọ̀kúdalẹ́ o ẹ̀wọ̀n alágbàdo sọ̀kúdalẹ́ mọ́kí mọ́kí mọ́kí ni ẹ̀wà ẹ̀wà ẹ̀wà tí wọ́n ṣe tó dì báyìí kùkùkù báyìí mọ́kí nu <laughs> ìgbó ńkọ́ ẹ̀gbọ́n wọn mi gbò àbúrò ìgbò kí wọ́n yẹ ìgbò ẹ̀dúró ìgbò gbogbo àwọn yẹn kò sí tó burú mẹ́ halali ni fún wa torí pìlẹ̀ ìpè oúnjẹ jíjẹ halali ni títí ẹ̀rí òfin sọ pé ẹ gbọ́dọ̀ jẹ lé ṣùgbọ́n tó wá di débi pé a fẹ́ sòòsà a gbọ́dọ̀ bá wọn débẹ̀ mùsùlùmí má débi eégún mọ́dẹ̀bí oró mọ́dẹ̀bẹ̀ ẹ̀ eégún ilé wa irọ́ o ẹ̀ pàtì tó yégun ilé wa. ọlọ́tẹ̀ síwájú ní máa ń dọ́là ìdá tún. إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون آية yìí àyà tó jẹ́ pé òun náà gbẹ̀sọ̀ láti ni àwọn èèyàn kan wọ́n sì gbọ́yé rí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ìtaàkà lọ́jọ́ tó lọ aya tó ní láìsà alálẹ́dínà àmọ́nà àmìnú sọ́ọ̀lì àjùnà ọ̀hún fíìmọ̀ tọ́ ìmọ̀ àfàlàyé yẹgbà àwọn ẹ̀ka sì gbọ́ kọ́lá láyé àwọn sọ̀hábà pápákan náà àwọn sọ̀hábà tí wọ́n tún wọn ṣe bẹ́ẹ̀ náà la sì rí àwọn tán sí ilé náà gbọ́yé rí ó ayọ̀ alẹ́dínà àmọ́nù olúwa ní apẹ̀yìn olùgbàgbọ́ òdodo alẹ́ ìkum àǹfóṣàkum ẹ kó lórí dorí mú pé o fẹ́ tún tẹ èèyàn kan ṣe kó wá gbàgbé orí ara rẹ aleikum anfusakum kó ní kó mójú rẹ̀ ó ní láyé àdúrókùn máa dọ́là ìdá àtàdá gbogbo ẹni tó nira kankan tí ìsọnù wọn yẹn tí ó kó bá ìzá àtàdé tó ń tẹ́yìn bá ti mọ̀nà gbogbo ẹni tó bá sọnù láyé ìsọnù wọn nira kankan bá yín nígbà tẹ́yìn bá ti mọ̀nà ìlànà òkun gbogbo yín ọ̀dọ̀ ọlọ́run ọba lẹ́ padà sí ọ̀yọ́nàbí òkun bímọ kó tó ń ta àmọ́nú yóò sì sọ fún yín gbogbo ń tẹ̀ ń ní láyé. zọ́yìnrò àyà ẹ̀ ń sọ fún wa pé kólúkà kó mójútó ara rẹ̀ ni a mójútó ra wa ó tún wá ń sọ yí pé ò ní láti ṣe dáwà fẹ́ nìkan kan láti mójútó ra rẹ̀ wádìí bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ kan ẹ̀yàn yíyọ àdúgbò fílẹ̀ bàbá tiẹ̀ bàbá kún bàbá tiẹ̀ lọ so àwọn kan gbọ́ yé báyọ̀ yé pé pàtàwọn eh, ti mọ̀ náà ń tà àwọn gbogbo ẹ̀ tó bá fẹ́ sọnù kó ló ni kó máa sọnù lọ àyà yẹn ò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n a máa ń lo àyà yẹn bẹ́ẹ̀ nígbà tí gbogbo nǹkan bá ti polúkúmuṣu tí gbòòrò bá ti dàrú tó ti di pé ẹni tí mi ò fẹ́ lo tí o a máa sọ pé ẹni tó ní báyìí ó di kí ni òdìlé àfẹ́ sọ pé torí pé oníkọ́ ló máa ń yọ̀yìn Allah ló máa ń yọ̀yìn tó ti yé wọn tá a bá lò ní linguistic usage ẹ̀ tá a gbọ́ yé pé ẹni tó ní báyọ̀ òdìlé bí máa nà yé pé ọlọ́lọ́mọ làwá o ìgbà yẹn sì nígbà tí àwọn fàwáhì ẹ̀ṣẹ̀ bá ti pọ̀ ní gbòòrò pẹ́pẹ́ àti jáde síta lásán báyìí wàhálà ni bìjìjì mẹ́yẹn gbàgbàgbà mẹ́yẹn bì bì ṣe ṣerun sókè èyí ṣe ṣe sí ìgbọ̀nbọ̀ ìgboro ti dàrú tó bá ti dàbá yẹn alẹ́ kún àwọn fún sàkún kó kàkó ya mú tọ́ra rẹ̀ sóde tó bá ṣeé ṣe fún yẹn kó má jáde ńlé mọ́ ní alimọ́mù alkọ̀tọ́bí fi sọ nínú alọ́ọ̀zùlà kí ni wọ́n mú kọ̀tọ́bí sọ nínú alọ́ọ̀zùlà abákí ò sí ń bí ó ní anásù náfísì bí náfísì ó ní mo bẹ́ mi ara mi gbàfà mo najú pẹ̀lú ẹ̀mí ara mi wá rí pé ẹni tó dáa jù tí mo lè bá nájú náà lẹ̀mí ara mi kí ló dé fásàdà náà sùwà abúhá àwọn èèyàn ti bàjẹ́ ìgboro ti dàrú wọ́n ti jẹ́ pé àwọn aráàlú wa náà náà burú jù lọ àwọn èèyàn débi wípé mo wá rí pé tó kù fún mi ni pé ó lè falazim tó lè bẹ́ ìta ilá ìdàtà zíìnì lè kọ́mùsì mo yà jókòó lé mi mi ìjáde mọ́ àgbàtà wá pèrè wákàtí márùn-ún ayala sọlá màá ra jáde dịwa sí ọ̀tún lọ torí pé má ní bọ́ sí ìgboro ìgboro ti dàrú. tó àwọn àsìkò tiwa ọlọ́run tí o ó débẹ̀ o o Oge kẹ̀kẹ́ àwọn yẹn kan gbọ́ yé pé ti daru àwọn ọmọ lọ àwọn afáàlì Ala kò tí ì débẹ̀ kò àwọn ọmọ o o ẹ bá o. ṣùgbọ́n alhamdulillah tán bá fi pèrún àwọn èèyàn máa fi sẹ́lẹ̀ àwọn èèyàn kan máa fi sẹ́lẹ̀ tó lọ sí kí ni o tó lọ sí ìrìn alhamdulillah níbi gára jẹmọ́ ní àyẹn ọ̀lọ́ ìgbó yóò wá ti kírò níbi mùsọ́là gbẹgbẹ́ alìbáraka kiri yẹn mùsọ́là kan bẹ́ẹ̀ mẹ́ẹ̀ níbi shopping complex yẹn bí mosque kan bẹ́ẹ̀ fún wọn wà àwọn drivers wọ́n sọ́sọ́ àwọn drivers ẹ̀ tí kí ni mẹ́rin bá ti pèrò báyìí ògùn sì wọ́n sá kí n kúrò àwọn ìyá alákẹ́ wọ́n náà kí n mo mọ́ ní lọ́kàn pé ah àwọn èèyàn kan sì ní dáadáa lọ́kàn àwọn èèyàn kan sì lẹ́yìn báwọn fẹ́ sí dáadáa torí pé ẹni tó máa ń ya kó èjù láyé ìwé dẹ́rẹ́bà wà dẹ́rẹ́bà yẹn mi kàrà tó máa ń gbà dé ọjà àbájá ah wọ́n ti wá kírun wọ́n á lè fi dráìvì yẹn ló sì wá kírun àpẹẹrẹ pé ìta sì dá nìyẹn ó sì dá díẹ̀ abẹ́lẹ́ ọba kó bọ́ ó jẹ́ kí ìta dá ju bó sì dá yẹn lọ. so àti ìlè lo àyà yìí báyìí àǹfààní ní pé ìgbà tí gbogbo ẹ̀ bá dàrú tán láàmọ́ lo àyà yẹn bókàtà jẹ́ pé àmọ́ lò ó lápá kan náà hàn láwọn specific places. ó ní alẹ́ ikú máa ń fún sakun. ọwọ́ yín ẹ̀mí yín dọwọ́ ara yín kólúkàfù kó mójú tára rẹ̀ káyì. ó ṣe déédéé àyà nù tahrim tó lọ́wọ́ wá ní kú àǹfùsàkùm wà àhìníkùm nára wàkúdù hànà sùwàlì hijara olúwa ni ẹ ẹ̀mí ara yín amírù tó ṣe ni ara yín. àti ẹ̀mí àwọn aráalé yín kú àǹfúsàkùn wà àhlékùn náírà ẹ ṣọ́ ẹ̀mí ara yín àti ẹ̀mí àwọn aráalé yín kò níbi iná tàbá ń ṣe dáwà tàbá ń ṣe dáwà láyé yìí ibi tí dáwà wa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ inú ilé wa ni bàbá ńlá mistake ni kéèyàn máa dààmú dáwà nígboro ó lọ jìnnà ó lọ gúdúwé yé ó lọ ìgbókíá ó lọ gbá ó làwo àwọn ọmọ rẹ̀ sì ti yàyàkú àwọn máa lára nínú ilé misplacement of priority nìyẹn inú ilé wa ni dáwà wa ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ tílé wa ò bá ti gbádùn káyà jókòó ní ká máa sunkún ká máa bá ìyàwó àtàwọn wa sọ̀rọ̀ káwọn ò lè kankan. dáwà anábà muhammad sallallahu alaihi wasallam inú ìmídé family ẹ̀ ló ti bẹ̀rẹ̀ ìyàwó ẹ̀ ló kọ́kọ́ gbà á gbọ́ Khadija ẹ̀ tó jẹ́ rúnú ilé zayd harisa ó gbà á gbọ́ ali ibn tó ń gbọ́dọ̀ ànábì ó gbà á gbọ́ gbogbo ọmọ ànábì sallallahu alaihi wasallam gba ànábì gbọ́ sallallahu pàmì létí tàbí pé àní mú àní mú dání inṣàlá. ṣèyá máa ṣiṣẹ́ lórí àwọn ará ilé wa anábì sallallahu alayhi ó ní àdàyúùsù al-janna àdàyúùsù ọkùnrin tí ó kíta ń pa ni àwọn ìyàwó ẹ̀ ń wà nílé kò tó bá ń jà nu ilé nítorí oúnjẹ ló máa ń jà tó báyàwó ẹ̀ ń torí pé kò hmm, tí ì kírun ọmọ tí ò bá tètè dáná wàhálà ni àbí tó bá kọ oorun fún ẹ tí mo tún sókè tí mo fojú gbà. ìyàwó rẹ̀ bá ìyàwó ẹni fira lẹ sọlá lọ́la nǹkan nísàlẹ̀ odò òfin kankan sórí ó kà wóró owó ìrò máa yà subhanalá tẹ́bí ní mùsùlùmí ó sì lọ ó sì ra nǹkan ọkọ sì rí wà tó jáde dayus. àwọn ọkọ ẹja ṣiṣẹ́ lórí àwọn ìyàwó wa mú kí ni ẹ wá mú wá. ẹ̀yin ọkọ ẹ ká lórí àwọn ìyàwó wa àtàwọn ọmọ wa wọ́n ní alaykum anfusakum la yadurukum man dalla idha tadaytum ẹ̀yà gbọ́n tá a fún ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo wọ́n àwọn ẹ̀mí yín ẹ sì mójútó ìyìn tó máa tún àwọn ẹ̀mí yín ṣe láyà dúrúkú mọ́ dọ́là ìzà àtẹ̀dẹ́ ìtùm kí lálùmọ́rọ́ láyà dúrúkú mọ́ dọ́là min ahli kitab wa kí lálùmọ́rọ́ dùn ghayruhum ní hadith abi talaba al-kushani sa'atu anha rasulallah faqala abu talaba al-kushani mubirawa nabi sallallahu alaihi wasallam pa aya yẹn gbé láyà dúrúkú mọ́ dọ́là ìzà àtẹ̀dẹ́ ìtùm mọ́nà bí sọ pé ìtẹ́mìrú bil ma'rufi wa tanahaw 'anil munkar anábì ní rárá o ẹ máa pàṣẹ dáadáa ẹ sì máa kaburú o hatta idha ra'ayta shuhha muta'at àgbàtẹ́ bá tó rí shuhhu muta' àgbàtẹ́ bá tó rí ìwà ànìkànjọpọ́n lára àwọn èèyàn wàhálà mutaba tẹ̀sí ríwa ìmọ̀ tẹ̀lé fẹ́ẹ́nú wàdúnìyà mu àfáà tẹ̀sí báwọn èèyàn ti gbọ́lá fún ayé ayé ayé ayé làwọn èèyàn ń pariwo wà ìjábò kó lè dè rán ibi ìrọ̀ yìí tí ìròrí ń kálukú ń jọ́ lójú ó kálukú sáà ń sọ̀rọ̀ ìròrí oríṣiríṣi ó ń kọlura wọn wọn ni fàárẹ̀ kábi kánsọ̀tì nafsika alábìnrin tó bá ti dàgbà yẹn ẹ̀ ẹ́ mojú tára rẹ ó sì lè gbà sólè kàwé mojú tára rẹ. wọ́n lọ wá wọlé hakim alimami alhakim àwọn náà gba hadith yẹn wá. ṣùgbọ́n àwọn afa tí wọ́n ṣe hamish wọ́n ní ìgbà wáyé nu Abu Dawud ló wà àti Tirmidhi wallahu ta'ala alam hadithu mashhur bẹ́ẹ̀ ni àwọn mùsùlùmí sọ pé alákìm gbà wá àti ẹlòmíín náà wọn lẹ́yìn hakim wàsó haru Tirmidhi yọm Tirmidhi sọ pé sahih ni wàrọ́wà Abu Dawud wa Tirmidhi wọn nasá ibi àsánì sahiha imam Abu Dawud àti Tirmidhi àti nasá gbà wá pẹ̀lú ìsọ́dì tó sọ̀hìn ànàbì bákìrì sìdìk látọ̀dọ̀ àbúbákìrì sìdìk ó sọ pé ìnẹ́kùn tẹkọrọ òun náà hàrìl àyà bàbákì ní ẹ̀yin sábẹ́ mi tó kù ẹ máa ń ka àyà yìí àyà yìí pé aleikum anfusakum wàtàdọ̀ òun ha fi zóyìn mọ̀ bí àwọn ẹ máa ń sì í lò ó ní wà yìí ní sẹ́mi tó rasulullahi sallallahu alaihi wasallam yaqul èmi gbọ́tà làbí sọ yìí pé inna nasa idara az-zalim táwọn èèyàn bá rí alábòsí fọlámùyákùdù aláyàdé yìí tó wàá gbá mú kò bí àbòsí ẹ̀ àwùṣàkà àyà ọmọhùn àyà ọmọhùn lọ́hùn bí ẹ̀kọ́ bí mìíràn ní tó súnmọ́ ni pé ọlọ́run fìyà kárí gbogbo wọn tá a bá ń wo àwọn aláìda tá àwọn òun ran tá a máa sọ fún wọn pé níta ẹ̀sìn yóò da tíyà rẹ̀ bá dé gbogbo alájọ jẹ́ mẹ́ ẹni wàá takò fi tẹ̀nàtàn látòsí ìbánilẹ̀dínà vọ́lámù mí kò kọ̀ ẹ sọ́ra fún fìtìlẹ̀ kan tó kí sáwọn tó bá sàbò sí lórí nìkan ní ìyá rẹ̀ ó jẹ́ wallahi personally ọmọ ní fìlẹ̀ yìí pé ọlọ́run sóore fáwọn mùsùlùmí lẹ̀ yorùbá ẹ̀ wallahi ọlọ́run sóore fún wa kí ni túmọ̀ ọ̀rọ̀ mi sẹ́rí dáwà wa easy tó bá yọ̀lẹ́ nídìí dáwà dáwà wa easy kan ìpè àwọn èèyàn sẹ́sìn easy ilẹ̀ yorùbá torí pé àwọn potential muslims ló pọ̀ jù láwùjọ àwọn kékeré bàbá àwọn mùsùlùmí ni wọ́n àwọn náà ra àwọn mùsùlùmí wọn ìkírun ìyá àwọn mùsùlùmí wọn àwọn náà ra àwọn mùsùlùmí wọn ìkírun àwọn lápọ̀ jù láwùjọ tàbá ṣiṣẹ́ lórí àwọn èèyàn yẹn wà lọ́ọ̀yọ̀ àwọn ilé èèyàn tó pọ̀ wá sílẹ̀ sí i àlefà àwọn christians àti yehudi àwọn christians wà láwùjọ tàwa àní fún wọn lẹ o ṣùgbọ́n sẹ́ni fókọ̀sù ọ̀tá bá fókọ̀sù àwọn mùsùlùmí tí wọ́n kírun yẹn ẹ̀yin ẹ̀ máa kírun ẹ̀ máa gbàwẹ̀ ẹ̀ máa kírun ẹ̀ máa gbàwẹ̀ ẹ̀ máa kírun wàláhì nǹkan ó yàtọ̀ ní yorùbá yìí lọ́gbọ́n he nígbà yẹn gbá bá bíbí tẹ bá kún ọjọ́ kílókọ tẹ kàmárù wọn kọ tajìdí wọn kọ ìsúlẹ bẹ́ẹ̀ sẹ gbọ súlẹ gbọ kókọ bùsùn bẹ gbọ tó wọn ti àwọn ìkírun tó kírun ò kírun rí tó àwọn ọlọjọ náà ọhún kí lè ẹ kà sọ̀rọ̀ ẹ fà á ó sì mọ sẹsìn lẹ́jọ́ mẹ́ta yìí àwọn kan ní mọ́ní àmẹ́yìn àwọn kiri yóò kan wọ́n gbé placard kan àwọn kọrin ní ọ̀lẹ́ ọ̀lẹ́ wọ́n pè sáǹjẹ́ ah owó wọn láì sọ̀rọ̀ kí lọ́mọ sànú. a lè sọ pé sọ́sìn yìí túmọ̀ ṣùgbọ́n yóò jẹ àwọn èèyàn kan wàláhì yóò jẹ wọ́n. àwọn awa lásìkò táwọn mùsùlùmí gbàwẹ̀ lọ́wọ́ tán fà ń gbàwẹ̀ ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn ló wá wá wọ́n gbé placard Jesus loves you and said Jesus in your life wọ́n spika láyé ń gbé kalẹ̀ wọ́n play sound wọ́n ń jó ẹ̀mọ́ torí oṣù ni wọ́n ọmọ jójó dáadáa lẹ́yìn tó fún tóbi lẹ́yìn jó lọ́n rẹ́rìn ẹ̀rín yẹn ẹ̀rín ẹ̀rín ibú ni o ẹ̀rín ẹ̀rín ẹ̀dẹ́bí ẹ̀rín ẹ̀dẹ́bí pa ni o. <laughs> mo ní á ah! àwọn oṣù mi kò sí gbàtẹ̀jẹ̀ lè ráyè. kọ́lọ̀ kò fọ àṣe iṣẹ́ pọ̀ tá a ṣe o ọlọ́ iṣẹ́ pọ̀ dáwà pọ̀ tá a ṣe wọ́n fàwọn yẹn lẹ̀ pé ẹ eh, ayé wọn ti bàjẹ́ fàwọn yẹn lẹ̀ irọ́ wàláhì ẹ̀ńtẹ́ láyé rẹ̀ bàjẹ́ yẹ ayé rẹ̀ máa bàjẹ́ yóò tún bá ti yín náà jẹ ayé rẹ̀ máa bàjẹ́ lóòótọ́ yóò tún bá ti yín náà jẹ. bọ́lá àwùjọ tí wọ́n fẹ́ da kí ẹ kẹ́ pé àwùjọ tí a bá wà gbogbo àwọn mùsùlùmí kọ́kàn wá balẹ̀ a fẹ́ jáde lóru kódà ká lè sílẹ̀ kúlẹ̀ ká jáde ah, kò sí ní tí ó ṣe àdúgbò àdúgbò wa yóò hmm, kò sí olè mi ó sì kórìí nìyẹn ẹ̀kọ́sọ́ nìyẹn sẹ́yìn gang tó lè bá jà níbi a yà wá láti ta ni àwọn ọmọ àdúgbò wa ìrànwọ́ ò rí bẹ́ẹ̀ bó ṣe kórìí nìyẹn abẹ́lẹ̀ nǹkan wa táwùjọ wa ṣe pápá jùlọ lè bàdàn wáyé ẹgbẹ́ ìgán kì sí bàdàn tẹ̀bá <laughs> dé àwọn òjé bẹ̀rẹ̀ òjé ẹ̀mọ̀ pé yé yé ìbùdó tẹ́ bẹ̀rẹ̀ bàbá àwọn wálẹ̀ fún mọ́díkàsì bí àwọn bíi ká tó rí àwọn tarí àwọn ọ̀rẹ́ kan mú wa lọ sí eré oríta àpèrìn lẹ́gbẹ̀ẹ́ Wesley College láti wọn kọ́lé kan síbẹ̀ àwọn àjùtùgé àbẹ́mọ ní kẹ́sì nílé ká olè mi ibi ọlọ́ọ̀bá jẹ́ <laughs> ọlọ́ọ̀bá jẹ́ àwọn bíi ibi tá a dé táwọn ọmọ kéékèèké ń fa igbó lójú wa lọ́sàn-án gan ilé yẹn gangan gangan àwọn onígbó ti wọ́n ti take over bọ̀bọ̀ kan bẹ́ẹ̀ ń bẹ̀ kan tó rí jí fún wa wọ́n jí pé onílé ti dé wọ́n fẹ́ rí ó ti di baálẹ̀ ó ti di landlord ká tó rí jí ó ti wù ìgbóyò nígbà tó jí ní ojú oorun ó ń làágùn ni bite nìkan ló wà ń jẹ ló wá wá bọ́bọ́ ní ẹ̀wà mi àmọ́ ń sùn lọ́wọ́ ni a ní àìpẹ́ lẹ́sà àwọn onílélódé oní ẹ̀ka àbọ̀ o afẹ́ ló lé o yóò lẹ́ kú lé o àyẹ̀kẹ́ lé wá báyẹn kẹ́kẹ́ sọ fẹ́fẹ́ lé wá ní báyẹn ẹ̀yẹ kẹ́ ti wá kẹ́ àti wá wá báyẹn yóò lẹ́ kú lé o tàbá rí lé lọ́la tàbá ẹgbọ́ làlá rí lé lókù bí òrùn pa rí lé wọ́n tàbá rí wọlé bí káwá gbàbẹ̀ ká sọ̀rọ̀ ká bọ̀ sí ilé ẹ èmi kọ́ àwọn ọmọ tí wọ́n rí rí kú rí rí ọlọ́kọ́ sáré bẹ̀rẹ̀ òjé àrọ́ ọmọjà tó bẹ̀rẹ̀ aláfẹ́ táwọn èèyàn kan sí láfẹ́ ba àwọn tẹ àwọn innocent souls tẹ̀ ń kó bọ̀ láfẹ́ ba tẹ̀ ìrọ́ àwọn fi ẹ̀ka táwọn afá wa nígbà tá a gbọ́ látẹ̀lẹ̀ bà wọ́n wallahi and it's a concern it's a, genuine concern ah ìbàdàn ha ah, ìbàdàn ah ìbàdàn. ṣùgbọ́n èmi tó bá àdúgbò tá à inshallah àdúgbò wa dáa. àwọn afá wa kan wọn ò balẹ̀ àgbà tí wọ́n visit me. bàbá àbúhà náà wà tán visit tẹ́lẹ̀ rí bad boy ah, ní ọlọ́kà ọ̀sẹ̀ wà balẹ̀ báyìí <laughs> pé ibi dáa pé ọkàn pé bí níbàdàn ó ṣe ó dáa. ojú pé bẹ́ẹ̀rẹ̀ òjé gírí ah tẹ́tà ló lọ bẹ́ẹ̀rẹ̀ òjé elékùrọ̀ bàbá bá dọ̀rọ̀ o wọ́n try ìgbà tó dálé àbí ẹ̀yìn ìlú ló wà àbí ìṣẹ́pọ̀ lu ìbàdàn yìí lórí káfí kí àwọn afá wa àwọn afá tó ń ṣiṣẹ́ nílùú àfi kí wọn. tí dáwà àbàdàn bá fi lọ yàtọ̀ débi pé àwọn ìgboro dá ìgboro dá sápálápátá à gbogbo ilẹ̀ Yorùbá tó kù ti dá ìṣàlà ọlọ́ọ̀ tí bàtà bá fi lè dá Èkó ti dá torí pé Ìbàdàn náà ti rùkútù tọ́ọ̀gì lé Èkó <laughs> tí máa ń bá wa tọ́ọ̀gì bá ti dínkù lÉkòó ó ní ẹ lọ sí Ìbàdàn lọ kú ọ wá fẹ́ lọ sójú bẹ̀rẹ̀ kala. kó wọn kàlà ọlọ́ni yẹn àwọn ẹrú kú ọ̀yà ọ̀yà ẹ̀hùyà lọ́lọ́ kó ṣàánú tó à ní fàwọn èèyàn lẹ̀ tá à ń sọ nìyẹn wọ́n fàwọn èèyàn lẹ̀ ìkọ́ sábà fi wọ́n lẹ̀ àwọn tẹ́ fi lẹ̀ yẹn náà táwa ní kò kàn mí o kò kàn mí o kò kàn wọ́n wá wọ́n wá àfẹ́tọ̀ wọn lé wa wọ́n láì wọ́n á fi sùn táwọn kàn wá kọ́ sọ̀rọ̀wákiri sọ bẹ́ẹ̀ pé anábì sallallahu alaihi wasallam sọ pé tẹ́ bá tẹ́lá alábòsí tẹ́ ẹ̀ gbá mú kò ń bí àbòsí ẹ̀ à <laughs> ìyá ó kárí yín o onílàlọ́ ìmọ̀ròjẹ okun jẹ̀mí a gbogbo yín pátápátá ọ̀dọ̀ ọlọ́run ọba lẹ́ẹ̀padà sí fayunabi okun bima kuntum ta'manun fàyọnábì òkun bìmọ̀ kan tó ń ta àmọ́nú ọlọ́run ó sì sọ fún yín gbogbo tẹ̀sí gbogbo tẹ̀sí níṣẹ́ gbàtẹ̀wà láyé gbogbo àti káwọ́ gbéra tá a báwọn èèyàn sọ ọlọ́run ọlọ́run bì wá. tọ́lùdì kìfáyà ńlòótọ́ táwọn kan bá ti ń ṣe ó ti kú ọlọ́run àwọn èèyàn míì ṣùgbọ́n àwọn àfa àmọ́ sọ yí pé dáwà máa jẹ́ fárúdà àyínì lórí èèyàn míì nígbà míì wọ́n ní ká kọ́yàn ní Qur'an ọ̀ràn èèyàn pé táwọn kan bá ti ń ṣe ó ti kó lọ́rọ̀ àwọn èèyàn tó kù ni mo tọ́ pé èèyàn kan péré ló lè kọ́yàn ní Qur'an ní gbogbo òlú kan ọ̀ràn èèyàn ní kó káwọn èèyàn tí ò bá káwọn èèyàn ó ti dára wájú Ọlọ́run tó kò sálòmíì tó káwọn èèyàn nílùú yẹn àfọ́kíyàn àfọ́nìkan tó tẹ́ bá wà láwùjọ kan agbègbè kan tí ò sẹ́nì kankan tó ń ṣe dáwà bẹ́ẹ̀ àfẹ̀yẹ̀ kan ọ̀rọ̀ yẹn ní kẹ́nìkan yẹn mọ̀ ṣe dáwà yẹn ìgbà tí ó mọ̀ sí wípé òkìtá yẹn nígbà tí ń dìdà ah, alhamdulillah àwọn afáàna ti ń dìde àwọn afáà ti ń pọ̀ ọmọlé tó ti ń pọ̀ wọ́n ti máa wọ̀nyàn sọ̀rọ̀ àwọn yàn ẹ̀ẹ́n eh, ó wá lè lọ́mọ sí kí ni kò mọ̀ rẹ̀ alhamdulillah bó tí ò bá ti sí nípa àwọn èèyàn otherwise kìyẹn lè jìyà rẹ̀ wájú ọlọ́run kọ́lọ́ wọn fi àjẹ wa. oníyà ayyuhalladhina amanu shahadatu bainikum idha hadara ahadakumul maut حين الوصية اثنان ذوى عدل منكم أو آخران من غيركم إن أنتم ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت تحبسونهما من بعد الصلاة فيقسمان بالله ويقسمان بالله إن ارتبتم لا نشتري به ثمنا ولو كان ذا قربا ولا نكتم شهادة الله إنا إذا لمن الآثمين فإن عثر على أنهما استحقا إثما فآخران يقومان مقامهما فآخران يقومان مقامهما من الذين استحق عليهم الأوليان فيقسمان بالله لشهادتنا أحق من شهادتهما وما اعتدينا وما اعتدينا إنا إذا لمن الظالمين آية méjèèjì àtẹ̀yọ̀kan tó tẹ̀lé olúwa wa jalla subhanahu wa ta'ala ó tún fi ń kọ́ wa ni kánà àwọn òfin ọlọ́run ọba olótúfẹ́ wáyé nínú àyà méjèèjì yẹn ọ̀rọ̀ nípa àlùwàsíyà àsọtẹ́lẹ̀ pàápàá jùlọ téèyàn bá wà lórí ìrìn àjò ń kan wà lórí àjọ ń ṣe ìrìn àjò lọ láti bí lọ sí Kánò àwà lórí ràkúnmí à ń lọ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹnìkan wá ń ṣàìsàn nínú wa ó ló dáa pọ̀ kó sàsọ tẹ́lẹ̀ kó sàsọ tẹ́lẹ̀ kó pe èèyàn méjì ra mùsùlùmí pé àìmọ̀ mo lè má padà bá yín délé wá sọ báyìí pé àwọn dúkìá mi báyìí báyìí nílé báyìí báyìí báyìí níbi báyìí báyìí báyìí kọ́ báyìí báyìí báyìí ẹ ṣe fún un kí bàbá jẹ mí lówó kó jẹ ní bàbá lówó kó sàsọ tẹ́lẹ̀ so àlèwàsí yàtò fi sáfà àsọtẹ́lẹ̀ lórí ìrìn àjò olùlúwa wa jalla subhanahu wa ta'ala ló fẹ́ kọ́ wa níbi ó ní yáyọ̀ lẹ́dínà àmánú ẹ̀yin olùgbàgbọ́ òdodo ṣahádà tó bá ní kùn ẹ máa jẹ́rìí fúnra yín ìdá hádọ̀rọ̀ ahàdó kọmúnímọ́ nígbà tẹ́nìkan nínú yín bá fẹ́ kú àì àsìbáàbùkù tí kanú yín tí sábàbí ikú tàbá ti rí sábàbí ikú lára ẹnì kanú yín bóyá lásìdẹ̀ǹtì accident ẹ̀ wá lè débi pé ah àwọn dọ́kítà ọdún fifty fifty ni ó lè wúyè ó sì lè mọ́ rúyè kó yà sàsọ tẹ́lẹ̀ ẹkú kó ṣe wà fíyà ó ní hẹ́yìn náà lè wà ṣe yá tì tẹ́ǹtàn bá fẹ́ ṣe wà fíyà tó bá fẹ́ ṣe wà fíyà àwọn olóyìnbó máa ń pè ní will bókàtà ẹ̀jẹ̀ pé tàwọn olóyìnbó yàtọ̀ sí ti Islam will tàwọn olóyìnbó ó ní baba láàbù sí nínú torí will olóyìnbó ni wípé ọkọ ìyàwó abẹ́ni tó fẹ́ kú èyí tó bá ti sọ sínú wíìlì náà ló sọ tó wá ní pé gbogbo ilé òun pátápátá òun wílì ẹ̀ fún ajá òun tó ń jẹ́ lọ́kì ẹ máa bá ń fi ilé yẹn kẹ́ ẹ máa bá ń fi tọ́jú ajá yẹn ìyàwó ọmọ ń kọ́ ni kò sí tó kọ ìyàwó àtọmọ ajá òun ló ń wílì ilé yẹn fún tí lọ́kì bá wà lọ kú ń kọ́ ẹ̀ta ilé yẹn kẹ́ ẹ lọ fún àwọn yẹn báyìí báyìí lówó ẹ̀ wílì náà nìyẹn tó di yé tó sáyẹn lọ́yà ẹ̀ máa sáyẹn wọn lọ tó yẹ pamọ́ tó bá tó bá kú lọ́yà ó kàjá di pé kú gbogbo àwọn fábílì ó ti jókòó gbogbo àwọn jókòó ah ọmọ ìyá àti ìdájọ́ máa sọ fún mi ah bẹ́ẹ̀ mo bí wọ́n tó fún mi ṣe ah, I ginika ginika I so wish that when I die ginika ginika ọba property yóò àti gbọ́ sí ah kò jọ bẹ́ẹ̀ nínú Islam kò sí tó jọ bẹ́ẹ̀ nínú Islam níbo ìyẹn <laughs> lọ kò jọ bẹ́ẹ̀ nínú Islam ọ́fíìsì lọ́yà máa take over ọ́fíìsì lọ́yà chambers lọ́yà máa take over òfin tó jọ bẹ́ẹ̀ ní Islam tẹ̀gbà míì wọ́n máa ń fi kọ́fíìsì bank sọ abáàkì wọn nìjà náà máa ń ní access sí tó a ti kú tó bá ní process yìí tẹ ọmọ wa ní knowledge àwọn cs náà pé bàbá wa ní win níbi kan báyìí òkàn ní òkàn mọ́ tó wà náà ni ọ̀n títí wá tó kú fàbùsí ni òfin ẹ̀ wá sọ yí pé tó bá kú ọní tí ẹ̀ bá die intestate nínú òfin yẹn tó bá die intestate ó kú lẹ́ni tí ò ṣe wíìlì sílẹ̀ yẹni ó die intestate wọ́n sọ pé ó gun egun ẹ̀ wọ́n ní wọ́n sọ ó kọ̀ sọ yí pé half of the property tìyàwó yẹn tó bá die intestate half of the property tìyàwó lónìí gbàgbé tó gbogbo property yẹn ìyàwó yẹn lónìí àbòsí náà nìyẹn àbòsí nìyẹn ètí Islam sọ ní pé àlùwàsíyà àmọ́ ṣe wàsíyà. kí ló gbé lọ síta kó lọ fún ìtúsọmù sọ ní pé a máa ṣe wàsíyà nínú one over three properties wa tó property àbá ní àpín sí mẹ́ta one over three rẹ̀ a lè ṣe wàsíyà lórí lórí lórí one over three yẹn gan tún wá pọ̀ anábìíní wa sólùsọ kẹsẹ̀ tó bá bó ṣe ń kéré sí ló fi ń dá ló fi ń dá jù one over three one over four one over five one over six kọ́ra one over ten a lè ṣe wá sí àyè lórí a lè ṣe a a ní pé wíìlì mọ́ kámọ́lù táwọn òyìnbó yẹn a lè pè ní testament a máa ń pè ní a máa ń ṣe translation a máa ní testament a lè pè ní testament voluntary testament tó ti yé then kò wá kan àwọn ọmọ wa ìyàwó wa àyíṣe wíìlì àyíṣe testament fọmọ ìyàwó ń torí kọ́lọ̀ ti pín ogún ọmọ ó ti gbógun ìyàwó ó ti gbógun everybody àwọn tí wọ́n ní testament yẹn àwọn tó gùn ò ní kàn ní bóyá ọ̀rẹ́ wa bóyá àwọn tó gbé ìyàwó wa ọmọ wa ó ti hàn náà fún wọn láti jogún wa bóyá ọmọ ọ̀dọ́ wa tó tó ṣe dáadáa bóyá ọmọ kan jókòó tí wọ́n tara wo yá láṣẹ wíìlì fún kọ̀rẹ́kẹ́ yẹn kò sí pẹ́tù kan ṣáà pé ọmọ kan kò tọ́jú ìwà bá rẹ̀ kò tọ́jú ìyá rẹ̀ tó tó kú nínú kan tó kò ní jogún yẹn lọ́wọ́ so fún àtọ́fẹ́ jẹ́ mùsùlùmí jogún o ọ̀tọ̀ ni ìyá rẹ̀ pé kò tọ́jú bàbá rẹ̀ nígbà tí bàbá rẹ̀ bẹ̀rẹ̀ láyé sóbi ọ̀tọ̀ ni ìyá yẹn lọ́dọ̀ ọlọ́run nínú ìjogún so far tó bá rí ilé mùsùlùmí ní tó fi lé fọ́mọ̀ fi lé jogún bàbá rẹ̀ ní pé tọ́wọ́ ẹ bá ti di kiri yó àbí bàbá rẹ̀ ti di kiri yó ní òfin lè jogún ara wọn wà ní ìlà yóò jogún sọ́ọ̀bù rẹ̀ ti pín sọ́ọ̀bù tí wọ́n gbé kalẹ̀ bá ṣe pín everything so àwọn tó gún òní kàn láṣẹ wàsíyà fún tẹ̀wàsíyà islam ó máa ń kó sínú ta ló jẹ wá lówó ta la jẹ lówó pàápàá jù lọ ta la jẹ lówó ẹni tó jẹ wá lówó kéré o kó ẹ̀yẹ́ lè fọ́ kọ́ ọ́ lè pẹ́ ní ká jẹ mí lówó ẹ filẹ̀ torí pé tí o bá sọ pé oúnjẹ wa lówó tó bá dàlù kìyà mọ àgbà mọ sí olóore wa ni olómọ ṣùgbọ́n níta wàá jẹ lówó à ẹ fọ́n gbàgbé ẹ o ẹ kọ́ lẹ̀kùn jẹ lágbáyà lówó tàbá sì fẹ́ pín ogún owó tẹ́nìkan jẹ owó tá a jẹ yẹn wọ́n kọ́kọ́ yọ fún olóògùn wa àdéhínú mọ̀kọ̀dámù àǹfààní mi bá di wàsíyà ti àwòdéhìn yẹn wọ́n ní fíhí tẹ̀sídìí wọn tààkì mi bá di wàsíyà ti wà déhìn so déhìnú ṣáájú wàsíyà àbí ó ṣáájú ká tó pín owó àkọ́kọ́ sọ gbèsè asọ̀gbèsè àwọn sọ ọbẹ̀ ẹ̀ntàjẹ̀ lówó àwọn properties wa táwọn ọmọ wa ò mọ̀ á sọ fún wa síyà àwọn tó a ní ní báńkì á sọ afárá làwọn kíkó ẹni káwọn kíkó oṣù báńkì jẹ ìrìnnà àdáṣebù àdáṣebù tó lójú a máa rí mi ò mọ tàwọn Jaiz Bank o mi ò mọ bẹ́ẹ̀ mọ fojú àwọn èèyàn rí bí ẹ̀ bá kú ojú a máa rí tó kù bá ti kú kí n tó káwọn ọmọ tó rí owó gbà mi ò mọ tàwọn Jaiz Bank àwọn ló tún kiri gan wọ́n mọ̀ pé bàbá yín kí wọ́n mọ̀ kó làwọn wá sí ibi òkú ẹ̀ gan kó làwọn á jẹ́ àmọ́ wọ́n á jẹ wọ́n á jẹ màálù wọ́n mọ̀ mọ́níjà báńkì ẹ̀ máa wá ṣùgbọ́n ẹ ìyẹn ò sọ pé èèyàn máa ní access láti gbowó yẹn àdó àti ẹ máa rówó yẹn gbà ní báńkì ó mọ̀ sí bẹ́ẹ̀ bá ṣe ń sakà làwọn mọ̀ blọ́ọ̀kì torí pé owó olówó làwọn fi fara dídí wọ́n mọ̀ blọ́ọ̀kì ẹ̀ ni wọ́n mọ̀ blọ́ọ̀kì ẹ̀ ni wọ́n mọ̀ blọ́ọ̀kì ẹ̀ ni torí pé bá làwọn báńkà tó ń yọkùn ikùn iná ni o iná ni o àfọ̀ntó apáyọ̀ tàlùkọ̀tẹ̀ páyọ̀ lọ́wọ́ àánú wọn ní ọ̀rẹ́ sábà fẹ́ rìbá ẹ bá páyọ̀ lọ́wọ́ ní fẹ́ rìbá nù wọn. tó kú ń jọ sí igbó àbí nǹkan ẹ̀dá dúró owó tó bó tó ti lọ́wọ́ yẹ owó lówó ni wọ́n kú sànù wa òkúta lówó sí àpọ́pá ti sì wa akọọlẹ̀ kódà a máa ń sọ débi pé ta ni ó wẹ̀ wá ta ni ó pinnu sí wa lára kódà tẹ́nìkan bá wà troublesome tá a láìkí kó wà níbi òkú wa kó a lè kọ́ lẹ̀ pé tọ́ba ń wẹ̀ mí o lágbájọ́ gbọ́dọ̀ sí mbẹ̀ òfin àti ìmọ̀gbẹ́ inú rẹ̀ ò o sí mi o <laughs> inú rẹ̀ ò bò a lè kọ́ a lè kọ́ sínú wa ṣùgbọ́n ní àyà yìí ọlọ́run ṣàlàyé ẹ̀ dáadáa pàápàá jù lọ fi sáfárì tàbá wà lórí ìrìn àjò ó ní ìsinmi àwọn méjì àwọn tó máa jẹ́rìí àkọsílẹ̀ yín zawa adelimikun àwọn onídéédé méjì zawa adelimikun onídéédé méjì lọ́kùnrin àwọn ni wọ́n jẹ́rìí wípé nǹkẹ́ kọ́lẹ̀ nìyẹn so wàsíyà wa yóò ní ẹlẹ́rìí méjì wọ́n ní kọ́bàrún bíi máàna àmùrù ọlọ́run yẹn wá ní kọ́bàrún ṣùgbọ́n àṣẹlúwa wá pa pé ó gbọ́dọ̀ lẹ́lẹ́rìí méjì ó gbọ́dọ̀ lẹ́lẹ́rìí méjì. gbọ́dọ̀ lẹ́lẹ́rìí méjì. ọ̀nà àwọn akọ̀rọ̀ ni mi ń gọ́ ire tàbí tẹ́ ẹ̀ bá rí oní ẹ̀ bá rí ìrìn àjò kó wá sí mùsùlùmí tí ó jẹ́ ẹlẹ́rìí fún yín akọ̀rọ̀ ni mi gan èrè kan Christians tàbí Jews náà àwọn náà lè jẹ́rìí tí ò bá sí mùsùlùmí bẹ̀ ó wà lórí ìrìn Christians or Muslims náà zikini àwọn Christians or Jews náà zikini o àwọn náà lè jẹ́rìí méjì wọ́n ní gan èrè mi láti fún wọ́n ní iná tó ń dọ́nà ọ̀bẹ̀ tó ń fi àròdù ìyẹn tẹ́ bá ń ṣèrìn àjò lọ́wọ́ Aisa safartum fa asabatukum musibatul maut tí mùsíbà kú tó bá wá fẹ́ ṣẹlẹ̀ sí ní àáfàá nípa ọlọ́run pé ikú ní mùsíbà alimamu le wọ́n lé alimautu azọ́mù lè mọ̀ sọ ibi pé ikú ni mùsíbà tó ga jù tó lè ṣẹlẹ̀ sọmọnìyàn ikú ni mùsíbà tó ga jù lọ à ń gé lẹ́sẹ̀ wọ́n gé lápá mùsíbà kéékèèké ni àbẹ̀lọ̀ nǹkan lọ́mọdé fi kàn wá o wọ́n mú sílẹ̀ àfọ́gá jù ní kú péré pé punishment ọmọ èdè nìyẹn fi lè punish ọmọ èdè nìyẹn kejì ni pé wọ́n sentence to death ẹ̀lọ́pàá ẹ̀pá lẹ́yìn ikú ńkọ́ mùsùlùmí kan mímọ́ tẹ bá pátá tẹ ń gé tẹ ń ẹkàn ẹ̀yìn lẹ́ ń tẹ náà ní jìyàn ó mọ kẹsàn-án ó ti lọ́n tiẹ̀ so musiba ni kú dọ́tà bá bẹ́ẹ̀ kú kọ́lọ̀ kó sànù wa onítàbí sọ́nà hó máa mi bá dé sọláàtì àwọn tó fẹ́ jẹ́rìí yẹn tàbí sóònàhùmá tùwàkìfùnàhùmá ẹ dá wọn dúró wọ́n ní sífàtú àkọrin àwọn tá a máa dá dúró yẹn wọ́n láwọn tí ì ṣe mùsùlùmí ni mi bá dé sọláàtì àìsọláàtì àfẹ ẹ máa dá wọn dúró lẹ́yìn irun àlásàrì <coughs> fàyíkó sí máa ń yìnbí ńlá. ìnirùtábẹ́tù tẹ bá ṣiyèméjì ń pa àwọn tí í ṣe mùsùlùmí tó jẹ́rìí yẹn ẹ wà ní káfọ́ ọba búra bó ṣe yé wọn mọ nínú ẹ̀sìn wọn wẹ̀kùlán wọ́n sọ lórí ahọ́n wọn wípé ṣẹ̀rí ìbèhè náà wọn ànàdà kúrúbà pé ẹ̀rí tá a fẹ́ jẹ́ ẹ̀rí tá a jẹ́ lórí bó ṣe kọ́ọ̀lẹ̀ yẹn náà ló ṣe rí lánàá ṣẹ̀rí bí i sáàmà náà ànàdà kúrúbá pé torí pé a fẹ́ fi gba àbẹ̀tẹ́lẹ̀ kì í ṣe pé a fẹ́ fi ṣe àbẹ̀tẹ́lẹ̀ rárá bó ṣe rí náà nìyẹn kì í ṣe torí ayé kankan la fi jẹ́rí bẹ́ẹ̀ wọ́n ní wàhálà òkà ànàdà kúrúbá kódà kó jẹ́ pé ẹni tí wọ́n jẹ́rìí tí wọ́n búra lé lórí aláfúnmọ́ ni wọ́n ọlọ́wọ́lá náà tó mú ṣahádàtà lọ bẹ́ẹ̀ náà sì ni àní fi ẹ̀rí tọ́lọ́wọ́n bá ní kájẹ́ àní fi pamọ́ àlẹ́tí amọ́ràn náà iná ìdànlámínà àfimi tá a bá fi lọ jẹ́rìí èké mi lónìí à ẹlẹ́ṣẹ̀ ni wá ó ní fa iná ó sì rọ̀ ala anahumasa olùwàwá nífa iná ó sì rọ àìtólè àbáàdà halifihima tó bá wà lọ sọ ìpínlẹ̀ ìgbà tó búra yẹn ẹ wá ń fura yí pé anahu mustahaqqa isman fún ìlànà yìí jíbo homi kìyànà ẹ wá ń rí sáà yí pé ààbò ah, sí ni wọ́n fẹ́ ṣe ẹ̀kọ́ kan fẹ́ mẹ́yẹ o tí mùsùlùmí bá búra fún wa tó bá búra fún wa á gbà fún pé yẹ́s mo sọ ló à ní dáùtì ẹ̀ ṣùgbọ́n tẹ́ bá rí tẹ́ bá kẹ́sì kìyànà ó ti búra lóòótọ́ ṣùgbọ́n ẹ wá kẹ́sì náà pé ah ó búra lóòótọ́ o ṣùgbọ́n ẹ ń rí jàǹbá ẹ ń rí ṣèṣì jàǹbá. ẹ lè nọlifáì ẹ búra yẹn. ní ala anahuma sahakọ isman tẹ́bá kẹ́sì lẹ́yìn ìbúra wọn yí pé ah wọ́n búra lórí èké ìjàmbá ń bẹ níbi ìbúra wọn àbírọ́ ń bẹ níbẹ̀ àwọn lágbára lọ búra iṣẹ́ tó máa ń ṣe ni wọ́n máa fi gbowó ni ẹlẹ́rìí èké ni wọ́n. onífàákọ̀rọ̀ ni a kò mọ̀ ni mo kọ́ ẹ̀wọ́ àwọn èèyàn méjì kan tí wọ́n gbà po wọn amir máa sọ òrùn yẹn dáadáa táìmù tó bá wọlé sí káfí mọ táìmù ìfitọ́ this is eh, six thirty nine òrùn yẹn jáde dáadáa lónìí onífàákọ̀rọ̀ ni a kò mọ̀ ni mo kọ́ ẹ lọ wá àwọn èèyàn méjì míì wọn wọn àwọn ni ó wàá jẹ́rìí wọn ó jẹ́rìí lé wọn lórí pé àárọ̀ ò níbi eléyìí wọn ò purọ́ nílànàdí náà sàhákọ̀ ààrẹ ìhìn nínú àwọn ẹni tí ti di ẹ̀tọ́ lé wọn lórí àwọn ẹni tí wọ́n fẹ́ gba ẹ̀tọ́ wàhùnmùlẹ̀ wàrọ̀sà àlùwàsíyàtù wàhùnmùlẹ̀ alehim wasiya àwọn tí wọ́n tí ẹ̀tọ́ wasiya yẹn tó ti ṣẹlẹ̀ wọn lórí nínú àwọn tó fẹ́ jogún wọn lọ yúbi lílu min akharan tó bá tó wá fẹ́ dàrú a tún lè wá àwọn èèyàn míì ok àwọn méjèèjì táwọn lẹ́yìn wọn á lọ rìpléṣì àwòláyàn àwọn méjì alákọ̀ọ́kọ́ wọn á rìpléṣì wọn fàyókòsí mọ́ni mi la. wọ́n ó sì búra pẹ̀lú aláà alàkìyànà ti ṣàhìdín pé àwọn méjì tí wọ́n kọ́kọ́ búra yẹn irọ́ ni wọ́n pa wọ́n wàá sọ yí pé láṣáhádá tó na ahákùnmí ṣáhádá ti hémá pé tiwa òdodo ni ó sòdodo ju jẹ́rìí tàwọn méjèèjì yẹn lọ wà má tàdáyìnà àwọn òṣàṣejù bọ́rọ̀ sí rí bẹ́ẹ̀ la ṣe wí. iná ìdánlámìnà vọ́límì táwa náà bá lọ ṣàṣejù ní adì alábùsí nìyẹn alimọ́mù sòyó tí wọ́n ní alimáàna ìtumọ̀ ayà yẹn rí pẹ̀lú yóò ṣe alimọ́tàdọ̀ aláwọ̀sí yàtìhì ìsìnlẹ̀yìn pẹ̀lú tó fẹ́ kú kó wá àwọn èèyàn méjì tí ó jẹ́ ẹlẹ́rìí lórí àkọsílẹ̀ rẹ̀ àwùyúsọ ilé ìhìmà min áhàlì dínì yìí tàbí kó sọ àsọtẹ́lẹ̀ fáwọn méjèèjì tó bá jẹ́ pé ara ẹlẹ́sìn rẹ̀ ni àgọ́ ìríhìn àbí tí wọ́n bá ṣe ẹlẹ́sìn rẹ̀ ń fàkìdá hàn ń fàkọ́dà hàn lè sáfàrí wà náà pé tó ń bá lọ kú lórí ìrìn àjò yẹn wọ́n ní fàyìn ìrìn tábà lè wà rọ̀sà ṣùgbọ́n táwọn tí wọ́n fẹ́ jogún tábà sí èméjì pa àwọn tó fẹ́ jẹ́rìí yẹn fàdọ̀ o anáhùmọ̀ kọ̀ọ̀nà fàdá tọ́wọ́ sọ pé àwọn tó fẹ́ jẹ́rìí yẹn wọ́n ti jàǹbá bí akiri ṣẹ́yìn ọ̀dọ́fà ìhìlá ṣáksìn záàmàn alàlùmọ́yìí àwùsọ ọ̀làhù pápẹ́ wọ́n ti gbẹ́tọ̀ tí ì ṣe tẹ́lẹ̀tọ̀ fún òkú sì ti kú fàlìhílìkọ̀ ìlà àkèrè so wọ́n fàlìyóhìlìfà ìlà àkèrè wọ́n wà wọ́n ẹlẹ́rìí mi tani tọ́lá àlà àmọ́rọ̀ ti tẹ́kẹ̀rẹ́ bí hìmà tọ́ba ará pẹ̀rẹ̀ pé ọ̀pàrọ̀ fàdó ìyá dáa فضئي دافئا له حلف أقرب الورثة على تكذيبهما وصدق ما دعوه والحكم ثابت في الوصيين so wọ́n gbá wọn yẹn sẹ́gbẹ̀ wọ́n gbá wọn sẹ́gbẹ̀ láti wá ẹlẹ́rìí míì tó mọ̀ tún jẹ́rìí lórí àwọn méjèèjì yẹn wọ́n ní wákàtà shahadatu ghairi alil milla mansukha wọ́n ní aya ah, tó sọ aya yẹn tó sọ̀rọ̀ pa pé àwọn tí ìṣẹlẹ̀sìn wa náà lè jẹ́rìí wọn ni ìdájọ yẹn ti parẹ́ ìdájọ yẹn ti parẹ́ násìkò amasuku sùkù mẹ́nu Qur'an kódà sunna àmọ́ sí násìkò fún Qur'an sunna ẹni tí ò bá yé ẹni tẹ́kọ̀ ò bá yé ní sọ àá ah, ah, bó ni sunna sọ wá pa ìdájọ́ Qur'an wọ́n parẹ́ tẹ́kọ̀ bá yé yẹn dáadáa arúgbó yé àpẹẹrẹ náà lélẹ́yìí. ok aya aya mi pààyàn rẹ aya mi sọ yìí wa wà á ṣe dúdàwọ̀ yìí ádìlẹ̀ mi kù wípé àwọn onídéédé méjì nínú yín tó kan nínú yín àwọn ni kí kẹ́bìtìgì ni o kí ẹ̀jẹ̀ ẹ̀ lò wọ́n lẹ́lẹ́rìí wallahu ta'ala alam níparí ọlọ́wà ní záálíkà o. ọlọ́ni dáríkà àdẹ̀nà àyà tóbi ṣàhádàtì àlàwájẹ́ ìhá àwòyà kọ́ọ̀fù ọlọ́ni agbófin yẹn kalẹ̀ báyẹn so that a fi lè máa mú ìjẹ́rìí wá lójúpọ̀nà bó ṣe yẹ ká mú a bá lẹ́yìn ìbúra àwọn èèyàn kan wattaqullaha wasma'u lọ ní ẹgbẹ̀rún ọlọ́run ọba níbi ìbúra wasma'u ẹgbọ́rọ̀ sófin ọlọ́run ọba lẹ́nu wallahu la yahdil qawmal fasiqin dájúdájú olúwa wa kò ní fi àwọn ẹlẹ́ṣẹ̀ kò ní fi wọ́n mọ̀nà àwọn onítẹ̀sí wọ́n ní dhalika adínà ìta sọ yẹn oní tó kéré jù الحق المذكور في رد اليمين على الورثة أدنى أقرب أن ياتوا بالشهادة على وجهها olókéré jù lójúpọ̀nà tá a fi lè máa mú ìjẹ́rìí wá lójúpọ̀nà tó yẹ ká fi mú wá láì ní máa sì jàǹbá mbẹ̀. àwọn yà kọ́ọ̀fù ìyẹn súnmọ́ ju an yà kọ́fà tó rọ́dà àìmánú bá dá àìmánìhì ìyẹn súnmọ́ ju pé kẹ máa bẹ̀rù ìdá ìbúra padà lẹ́yìn ìgbà táwọn èèyàn bá ti búra alàlẹ́wárọ́ sátìlmù dàínà lórí àwọn tọ́fẹ́ jogún tí wọ́n ní counter claim ó ní wàá takò lọ́ọ̀hà olúwa ní ẹ bẹ̀rù Allah lè kìyànà tiwàlẹ̀ kẹ́zìbì ẹ̀bẹ̀rù ọlọ́run ọba níbi ìbúra èké ìbúra jàmbá wàsímàó màtúmọ̀rú nàbí hìsàmá àkọ́bùnì kẹsì gbọ́ àṣetọ́lọ̀ ọba pààyàn létí gbígbọ́ pé a ẹ̀ẹ́gbà qul wallahu la yahdi al-qawmal fasiqin onídàájúdájú olúwa wa Allah kò ní fi àwọn al-kharijina an ta'atihi àwọn tó bá ti gbẹ́rù gbọ́nrí kò níbi òfin rẹ̀ tí wọ́n fẹ́ ṣe tọ́lọ́run ṣe tànábì ọlọ́run ní fi wọ́n mọ̀nà lẹ́yìn ìgbà tá a bá ti kìlọ̀ kìlọ̀ kìlọ̀ kìlọ̀ kìlọ̀ fún ọ tí wọ́n ò gbọ́ ẹ kàn rí i pé ọkàn wọn ti lé ní wọn jẹ ní ìmọ̀nàmọ́ nìyẹn abúlé kó má jẹ́ kọ́kàn tí wá lé kó má jẹ́ káfígbà kankan kọjá ààlà níbi òfin ọlọ́run ọba. وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته